I will tell you from airport. What sorrow? Tí mo bá mọ̀ pé ẹ I would have stopped Oh, Ayé ti sú mi. Ṣé ló dàbí pé kí n gbọ̀n lọ? Ah, ẹ gbà mí á! Ẹjọ́ torí Ọlọ́run, tó mọ́ ìgbà ni ò ní padà wá ṣú? Ibi tó bá ti kíyàn káàsán, ṣé wọn ò lè kíyàn kalẹ́ ń So the both of you should stop pretending. Ọmọ kú ọdún. kò rẹwà bẹ́ẹ̀ ni kò dùn wò ó tún bọ́gbọ́n ọdún kò rẹwà still kò tún wá lówó lọ́wọ́ Kẹrẹkẹrẹ owó ogójì ọdún kò rẹwà kò lówó lọ́wọ́ kò tún wá níyàwó ńlẹ̀ Bitu and sọ fún mi ṣé ẹni yẹn ò ti wáyé tí ta ló Hausa ni. o ó láwùsá pẹ̀lú gbogbo egungun wọn yẹn. ẹ mú àpótí ilé wọn ẹ tì wá síta tí àlè wọn ẹ kó wá síta gbogbo wọn náà máa pẹ́ lẹ́wọ̀n. ọkùnrin méjì propose ẹ lẹ́ẹ̀kan náà oníkan fún ẹ láàyè ah see my dear you better choose one of them. remember i i, I took away the seal i broke your hymen look at me what can i do without you life without you is nothing. i know apparently i might not be the best choice. But there's just one thing I would like you to remember. My love for you will never die. Omalejamwa, I suffered a lot because of you. Mufiara Bible, because of you. I'm a very good man. You're a very good girl. Omalejamwa, please, let me be your husband. I am what you You can never forget. You don't need them. Èmi ni o. I am right Lie. here. They are telling lies. They are lying. Look at me. Look at me. Ndoma ma osa so Yorùbá ẹ̀ tọ̀ ló wà lọ́ẹ̀. Go back here. Look at me. Mo tọ́ lọ́wọ́ Look at me. Mo wá fi ń dá ẹ lójú wípé kò sí ẹ̀dá alààyè kankan tó bá gba kàtà mi lọ́wọ́ àkìtì ẹ̀. ta mo lè rí three million báyìí kó bá tán gbogbo ìṣòro mi. My only hope, my life, my everything, that my uncle is dead. Ó má fi ìrònú ṣera ẹ léṣe. Kí ni ìjókòó tó kàn jókòó síbí ìfún? Tó o bá ríṣẹ́ gbà mí, dẹ̀ ń lọ síbòmí náà. Pẹ̀lẹ́ ọkọ mi. Kí ló dé kó máa ń wọlé ṣe? Ṣé ìdánù tó wá ṣe rè? Ọgbẹ́ kò lè wá bọ́ mi ṣe? Ẹgbẹ́ ẹgbẹ́ kẹjọ, ṣé fún mo ṣe jẹ́? ó dàbí nǹkan ti ta sí yín lọ́pọlọ kí ni agreement mi àti yín wéré lẹ́pẹ̀ẹ́ ni. ó ṣe dandan kẹwàá bí ó máa ṣe dandan kí n dá yín padà síbi tí mo ti ń gbé yín. oh such a wonderful wonderful person And i'm in love with you i love. the first time you decide to come to my house i'm gonna give you two million naira. tó bá yẹ kó sọ pé ó máa fún ẹ lówó yẹn bóyá pè lórí fóònù ṣe kò jẹ́ kó kó bá sọ̀rọ̀. are you serious? then i can't wait to have you. see me again near you. Ah, ibẹ̀ náà láti ń bọ̀ sà bọ̀ kò sẹ́ni kankan site. Ah. ẹ bẹ́ẹ̀ ni kankan kí ló wá dé tí wọ́n wá. Ah, ibẹ̀ jọ bíi pé wọ́n tiẹ̀ débẹ̀ léni at all. èmi ti mọ nǹkan tó ń ṣe wọn nítorí owó tá a tètè fún wọn òun ló jẹ́ kán má wà. anyway ìgbà tí wọ́n débẹ̀ ó ṣe pé ẹnjìníà ipò ti wà site. i did sir mo pe ẹnjìníà mo dẹ̀ pé supervisor náà ṣojú ẹ̀gàn mo ṣe pé àbí. bẹ́ẹ̀ sà á pe wọn nọ́mbà wọn lọ rárá ok oh god irú kí lè gbogbo. báwo lè ṣe wá fẹ́ ṣe ń sìn. ẹ ẹ wá ní. ọwọ́ yẹn ló wà mí sá. Ah! ok ẹ gbé sínú mọ́tò ẹ gbé sínú mọ́tò. ọ̀gá èmi fẹ́ máa lọ lékè lọ sí mi. ìwọ fẹ́ lọ sí mi. yes sir. ẹ jẹ́ ilé gùsì wà ń bẹ̀. ah no àbí ìwà tí mo mọ̀ fẹ́. Ah, no no. wow wow ṣé kì í ṣe kó tí ń gbò làwọn ọmọdé yìí. ah rárá sá o mi fẹ́ pa business for my pleasure. ah níwọ ọwọ́ ẹ̀ rí àṣọ ti rí yóò ní kó náwó sọlọ́hún ìwà alájọ ń bèrè ọlọ́hún ọṣùà ọlọ́hún ló pè ọ́ ọlọ́hún ọlọ́hún ni ọlọ́hún. pẹ̀lú mi ọmọdé hmm. ah, lọ́rọ̀ olóbìnrin dé gbòsàgbòsàgbòsà. Akílábí owó tó wà lọ́wọ́ yẹn What are you doing with corn? If you talk again, I'll blow it. I'll blow your head. Please, please. I want the money. Uh, please, please. Uh, the money. It's not, it's not right. The money? Give me the money. Ah! Ah! Ah! Ah! Ah, yeah. kí ẹ ṣe bó ṣe yẹ kẹ ṣe náà mi ò lè rí tì náà. ṣé mo fẹ́ dá pẹ̀lú mi mọ̀ tì ni òun ló gbowó lọ́wọ́ mi ló tẹ́ mi dà tóun ló gbowó àá ṣé mi ò ní mọ pẹ̀lú mi ni mo sọ pé òun ni mo rí dọ́yìn tó gbowó lọ́wọ́ mi bóyá yìí lẹ̀ ṣiṣẹ́ yín bó ṣe yẹ kẹ ṣe tọwọ́ ìyá bá dùn á jẹ́wọ́ fún yín àá kí lẹ̀ ń sọ fún mi yìí. ẹ ẹ wo ẹ wo ọfíìsà màá pè é padà ṣe ti gbọ́ mo fẹ́ sáré débi kan ẹ̀ tí ìbá dẹ̀ lè pè yín tẹ́ bá rí kọ́ mi first thing tomorrow morning èmi lè máa jí rí ṣe gbọ́. àwọn gbọ́dọ̀ jẹ́wọ́ no no no no ó gbọ́dọ̀ jẹ́wọ́ ni ó gbọ́dọ̀ jẹ́wọ́ ah ee. Ah, pé ti pẹ́ jù wo májà ò ní bínú ni àwọn ọlọ́pàá yẹn ni mò ń bá ṣàròyé látàárọ̀ lókè ń bẹ̀ ìkọ̀kọ̀ náà ló ń sọ. táìmù máa ti ń lọ ṣé mo pé alẹ́ yìí náà ni kọmíṣánná fún wa ní appointment fún mítìn tá a fẹ́ ṣe torí contract tán fẹ́ fún wa èdè tó wá fi ń falẹ̀ ẹja tètè máa lọ. ẹ ṣílẹ̀kùn. wọ́n ti ṣe ìwò o. kí ni ẹ. Ah. Ah. báàgì wo lele báàgì ọjọ́ yẹn ni. ṣé kìí ṣe báàgì ọjọ́ sí mi báwo ló ṣe dédé òun náà ni. wonderful. ó máa yà mí lẹ́nu ṣé ó wà ń bẹ̀ wà mẹ́ o. olúwo ṣé o. Ah, ah. o ṣé o olúwa ọba àyanu. Mm. ìyàlẹ́nu lélẹ́yìí. Hey. Ah. IPO ẹ èmi ni èmi ni ẹ jọ ṣé bọ́ọ̀ì pẹ̀lú mi yẹn ṣì wà ní àhámọ́ yín ah, ó wà ń bẹ̀ ẹ jẹ́ ṣúọ́ yìí pé ìgbà tẹ́ ẹ̀ sí nílé bóyá èèyàn kan fọgbọ́n mu jáde ah, nítorí pé èmi rí nǹkan tó jọ mí lójú ń yìí o ẹ wo IPO ìgbà tí máa bọ́ ta yìí pé kí n wọ mọ́tò báàgì owó ọjọ́ sí tówó wà ń bẹ̀ ń la déédéé rí inú mọ́tò o ẹ̀yin náà ṣe à bẹ́ẹ̀ mi náà ṣe ṣe àníyàn o ìyàlẹ́nu lélẹ́yìí jẹ́ o i'm very very surprised ah, ẹ wo e, ìyàlẹ́nu ló ṣe ń jẹ́ i don't just know mi ò mọ bí ṣe lè explain ẹ̀ ok uh, no problem kí n máa bọ̀ lọ́fíìsì yín àbí ẹ wo ẹ wo ìyẹn máa fẹ́ le díẹ̀ o nítorí pé mo ní meeting pẹ̀lú commissioner lálẹ́ yìí o oh yes but uh, whichever way ṣá màá find way láti dọ́dọ̀ yín ẹ màá try i will try my best okay okay ah ṣé ẹ wo ìyàlẹ́nu ló jẹ́ o kò sí problem ẹ ṣe see you later. Uh, yeah. Chief èdè ìṣú ọ̀pẹ pẹ̀lú mi wà lọ́dọ̀ wọn ọlọ́pàá yìí. ẹ̀yin wa ló mọ àbísẹ́mi àròyé àti owó tiwa owó rèé ló ń bẹ̀rù pẹ̀lú mi àwọn iṣẹ́ tó gbá mi gbọ́ ni ṣẹ́yìn náà tó gbá mi gbọ́ ni. má mi lóòótọ́ ọmọ líle ni mi bọ́ tẹ́ mọ̀ pé mi ò kí ń jalè ẹ mọ̀ pé mi ò lè jalè ṣé mo ti mú nǹkan tẹ̀yìn náà rí ni. <sighs> má mi ok tó bá ṣe pé lóòótọ́ èmi ni mo bá jí owó chief táwọn ọlọ́pàá dẹ̀ múnú tí mo wà látìmọ́lé ṣé mi tí mo wà látìmọ́lé náà ni máa lọ dá owó yẹn padà sínú mọ́tò wọn tán ti rí èmi kọ́ ọ́ ó tojú sí mi náà o nítòótọ́ níjọ́ tí mo ti bí ẹ sí ayé mi ò rólè lọ́wọ́ ẹ rí mi ò rólè lọ́wọ́ ẹ rí abóríwò làwa ń kọ sígbẹ̀dù àfẹnuyà wa wò ó sú mi máa di àwọn. ọmọ mi ẹ lè wò míràn bẹ́ẹ̀ nǹkan ń ṣe mí ni. ọ̀dà ń ṣe tí iṣẹ́ tí mo ṣẹ̀ṣẹ̀ rí tí ó ti pín ṣùgbọ́n ló kàn ṣe tó dẹ́ tó ti fẹ́ bọ́ lọ́wọ́ mi ṣé yẹn ní kí n máa rò ọlọ́run ò ní jẹ́ iṣẹ́ ò ní bọ́ lọ́wọ́ ẹ̀ ọkọ mi èyí tó rí iṣẹ́ àṣelà ẹni sórí ojú tó ń pọ́n ojú kan kì í pọ́n ṣin ojú tó ń pọ́n ṣin àpọ́nlà ni kì í ṣàpọ́nkú nígbà tó bá ti ra rògìlẹ̀ jù òun ló máa ń fa iye ìdààmú ọkàn wá o má dàrẹ̀ láàmú sórí iṣẹ́ yẹn ó ti rí náà lọ́run ti fún ẹ iṣẹ́ àṣelà ẹ̀dẹ̀ ni èmi dẹ̀ mọ̀ yìí pé ogun kan ò ní lè títí láyé kó ba òkè má ṣe wo ọkọ mi ó sì máa rọ o àti wípé ṣé bí ṣèfù iná ṣé bóun fúnra rẹ̀ náà ló wá gba ẹ̀ jáde ní àgọ́ ọlọ́pàá ọkọ mi. mi ò dúró. fóònù mi dà fóònù mi tó mú dà. ẹ wo ẹ jọ èmi kan ẹ ayé rẹ máa bàjẹ́ ni ìwọ kọ́ ló mú fóònù báwo ṣé wọn rí ẹlòmíì lẹ́kọ́ tó sọ pé wọn ló mú fóònù ni ah wàláì èmi ló bá kú wàá ríran wò ayé ẹ dẹ̀ máa bàjẹ́ ni ò ní sóríire. ẹ wo ẹ wo ẹ dẹ̀ máa wo just pure water àti mineral àti pure water mi wá rà mí lè jẹ́ tán ni mo ṣe kúrò bẹ́ẹ̀ ẹjọ́ wọ́n bẹ̀rẹ̀ sí pariwo lé mọ́ mi ẹjọ́. gbogbo gba ẹnu ẹ sàn jọ ta ni ò gbàgbọ́ pé ká fẹ́ràn sẹ́nu pé ká wà tì tó bá ṣọ́ra wò á máa padà máa sun ẹ́ sí bíbá yìí. wà á wò wọn ọ̀dọ́ lómi kan sọ pé wọn ló wá gbé bisikíìtì wọn ló gbé fọ́ọ̀nù. torí ìwọ máa sún ẹ́ mílíọ̀nù wàhálà. ẹjọ́ bá mi pẹ̀gbọ́n yẹn ẹjọ́. ẹ ẹ o tẹ̀ dábẹ́ kò sí wàhálà. mo máa ti rí fóònù. irọ́ o ah, ah, fóònù ẹ ti rí báwo. bẹ́ẹ̀ni. Ah, ni Ah, ìyá bẹ̀ ah, iná ẹ̀ máa gbìyànjú láti máa wá nǹkan dájúdájú náà ah, ẹnìkan ti lọ́nu wá sí tó fẹ́ sun bọ̀bọ̀ yìí ẹ má yẹ kí nǹkan máa fi ìyà jẹ tí ó ṣe. dúpẹ́ lórí ẹlẹ́dàá ẹ̀ o dúpẹ́ gan-an lórí ẹ̀ ká ti pa ẹ̀ ká ti sún ẹ́ sí bíbá yìí ìyá náà wàláì ẹ̀ máa wá nǹkan yín dáadáa kẹ́ tó máa fọ́ ẹ̀ náà ò bá fojú bọ̀bọ̀ yìí jẹ́ náà. wàláì máa dúpẹ́ ọlọ́run máa dúpẹ́ ọlọ́run ọba ẹlẹ́dàá ìyá bẹ̀ ẹ ṣé mo rí kinní kan bẹ́ẹ̀ kò yé mi o kò yé mi o kò yé mi o kò yé mi o. kí ló tún dé eh, kí ló tún dé tó kí ló tún fẹ́ kú nítorí tọlọ́hún ṣàánú mi o. ó ti dé o ó ti yọ mí iṣẹ́ iṣẹ́ débẹ̀ lẹ́yìn náà ní kí n máa lọ lé o. wọ́n dẹ̀ dúró kí ló kí dáná ló tún Mami, yìí tó wà lẹ́yìn náà ni ìyẹn náà ni bí mo ṣe débi iṣẹ́ láàárọ̀ iná ní kí n máa lọ lé. wọ́lọ́hún wọ́lọ́hún tá a mo ṣe èdè dáríjì mi kẹ́ ẹ má fọmọ mi ṣe pàṣọ́nà mi ẹ ṣé bí sífù yìí fúnra rẹ̀ ṣé fún náà ló wá yọ ẹ́ ń police station ó dẹ̀ ti rówó ẹ̀nu mọ́tò ẹ̀ kí ní tún kú èmi rò ti tán síbẹ̀. màmí ẹ mójútó mi ẹ mójútọ́rọ̀ mi ṣé ti chief nìkan ni màmí kò ṣẹ̀ṣẹ̀ máa ṣẹlẹ̀ wọ́n ní a kì í fárí lẹ́yìn ẹni tí ó sì lé orí ẹni ò kí ń jalè lẹ́ẹ̀dẹ̀ ni màmí orí mi tó wá ń jalè káàkiri dèmí nǹkan kò ṣẹ̀ṣẹ̀ máa ṣẹlẹ̀ tí mo ní mọ kókó tó máa dẹ̀ fẹ̀sùn kàn mí wọ́n á dẹ̀ mú mi fún un màmí. inú kú fàdúrà mo ń kú fàdúrà mo gbàwẹ̀ gbàwẹ̀ ọ̀sà mú mi ẹ ẹ má mọ ohun tí mo ṣe ẹ tá la ṣe jọ ọkọ àfilé ayé mi wá lára ẹ̀wẹ́ lẹ́dá mi ṣàánú mi ó dẹ̀ wá fojú aṣebi kò fi hàn kó sì fojú olódodo hàn báyìí ọlọ́run kó má jẹ́ kó olódodo máa kú sípò ká. ohun gbogbo ń dojúrú mo mọ ọ̀rọ̀ ayé mi tàn ẹ wá mo máa ra èmi tán wá o Èdùmàrè tòró jọgá tẹ òjọ gàtẹ ó fẹsẹ̀ méjèèjì kọ́ra wọn hmm, ọ̀rọ̀ àná ń jọra wọn bọ̀ ọ̀rọ̀ àná ń jọra wọn bọ̀ ẹ̀yin àgbà ẹ fúnra ẹ̀yin àgbà ẹ fúnra o torí panṣá òfúra ó jáná àjà òfúnra àjà ájì. fẹ́ràn owó ẹ jọ ń torí ọlọ́run ṣé ìwọ ò fẹ́ràn owó àbí bàbá ta nìṣẹ́ wò ẹ ẹ ìwọ náà rí bẹ́ẹ̀ o ṣí ọ̀rẹ́ mi ẹnu náà ṣe wọlé ń sin mi ẹ as soon as tó bá ti parí kí ni ìjọ mail ẹ̀sìn mi ṣe ti wọ́ kí èmi náà kí n lè send ẹ̀ sáwọn pípọ̀ all right I thank you so much. ẹ káàmù. asálẹ̀ báwo ni. ah dáadáa ni mà. ẹ kó àtàwọn. Ah ẹ̀yin sáà fọ̀rọ̀ business ṣeré rárá bàtẹ́ ti ń kọlu yẹn náà mo ti mọ̀ pé business ni. Ada, ṣé kò sí? Ó wà o, mi ò rí system, ẹ̀rọ ìpọ́n mo ti gbàgbé ẹ̀ ṣe fi sí. Ṣé ẹ́ńjìnì mọ́tò ni system? Hello rẹ̀. Hello. Jọ ṣé o bá mi gbé system mi ní site? System ẹ̀kẹ́. Mo ò pọ́ gbígbà tí mò ń jẹ́ ẹ̀kẹ́ ní site. Ah, kò sí bíbá yìí. Ah, ẹ rí pé mo ti gbàgbé nìyẹn. Tètè lọ gbọ́ mọ pé system yẹn wà important. Ok, mo kàn ní kí n confirm lọ́dọ̀ ẹni. Mo máa padà síbẹ̀ nsìn. Ó ṣe gan. Ok, ok, kò sí wàhálà. Ẹ máa sọ̀rọ̀ later. Ó ṣe jẹ́ kó take care. Asálé jọba mi ṣígẹ̀t ṣígẹ̀t ṣígẹ̀t. ṣé ẹ ti rí sí. a ní kó bá mi ṣígẹ̀t. ọ̀dà ah! náà mà. laptop yín náà. ah, ah ó ah system tí ó ní ń wà ah ẹ ṣe gan mo dúpẹ́ ah ẹ wo ẹ ṣe kéde máa wo mo ti dààmú lórí ẹ mo ti délé tán kí n ṣe tó tún padà wá sí site mo tún wo gbogbo ibẹ̀ yẹn náà mi ò rí mi ò pọ́n ti jí lọ ní ẹ ṣe gan thank you so much. èmi kàn ń kọjá lọ mo wá ní kí n rest níbẹ̀ mo ṣe rí lójú window bẹ́ẹ̀ nìyẹn mo wá rò pé àyíntó ní laptop yìí ti máa máa wà o kò dẹ̀ kí n ṣe fóònù tí màá rò pé ẹni tó ní máa pè mí débi pé màá sọ fún ibi tí mo wà fún òun ló jẹ́ kí n dúró pé tó bá pẹ́ bó bá yá ẹni tó ní máa wá sí bíbí. ẹ ṣe gan thank you so very much um, ṣé ẹ̀yin wà lára àwọn bricklayers tó ń ṣiṣẹ́ ń bẹ̀ yẹn ni. Mm, no in fact mo ti rí i pé ẹ ti fẹ́ máa lọ ẹ̀rú tí ẹ kọ́kọ́ bá mi bẹ̀rẹ̀ dé tẹ́lẹ̀ wọ́n á rò pé ẹ ti fẹ́ máa lọ jẹ́ kí n pè yín. oh, oh ok um, kí lorúkọ yín tẹ́ ẹ̀ bá máa yín. Fọlá ní Samson lorúkọ mi. Lọ́lá lorúkọ mi. ọ̀nkú ẹ káàsán. ẹ káàsán. ẹ O jáde ìsìn ó ta ni mí. ẹ sọ pe ọrịa lọ́lá ni yín àbí ọ̀rọ̀ Ọrịa yé mi ẹ má wọrí ẹ ẹ kàn sàn táyà mọ́tò mi ló ń gbọ̀n mi mọ̀ bóyá jáàkẹ́ or anything ni ẹ jọ torí ọlọ́run mi mọ ó kàn ń gbọ̀n ni ẹ bá ìwọ jọ wọ́n ní di jack. ẹ ẹ bẹ́ẹ̀ ni màmú ní jack ni ẹsẹ̀ mọ́tò yẹn táyà yẹn mi ò mọ nǹkan tó ṣe ni mà ẹ ṣe gan mà ọkọ ẹ ṣe gan ẹ ṣe. bá ṣe rí. dáhùn dáhùn kọ́ mi boss confirm. let's go man. confirm Alpha，kí yẹn kọ. agbani kí dà. ìjẹ́ sà let's go. let's move. my money my money. ló bá ṣe wèrè. my money my money my money. ¡Vámonos! ¡Vámonos! ¡Vámonos! ¡Vámonos! ¡Vámonos! sórí yín dàrú ni bó ni mo ti mọ̀ yín rí ọ̀gá yín níbo. Ah, pẹ̀lú mi aṣọ fẹ́ máa díbọ́ fún wa ẹ wo ọ̀gá wa ni o. Uh, uh, are you sure. he stupid he is crazy i can't be sure bó ṣe dárúkọ pẹ̀lú mi nsìn kan ó ń jọ mi lójú pé ó mọ orúkọ mi. ṣé ìwọ mọ̀ rí. rárá sà. ẹ̀yin mọ̀ rí àbí. Ah, pẹ̀lú mi aṣọ ah. fẹ́ máa díbọ́ fún wa ni ọ̀gá ọ̀gá wa ni. pẹ̀lú mi lórúkọ àbí. Oh, yes sir pẹ̀lú mi lórúkọ mi sir ah no no no no ẹ jọ ẹ jọ ẹ ma move ẹ jọ náà ẹ jọ ẹ jọ fún mami àṣẹ move mami o move move ẹ ẹ má ṣe bẹ́ẹ̀ ẹ jọ lọ. i'm going down. ẹ jọ ẹ má jọ mi down. ń bá wí ni. ẹ o ọfíìsà kí ló tẹ̀ ní mi lára náà kí ló tẹ̀ ní mi lára ok àṣebẹ́ ní Jasper ti jẹ́wọ́ kí ló ẹ̀ẹ́dẹ́ fi mí sílẹ̀ kí ló ṣẹlẹ̀ náà. tó túmọ̀ sí pé pẹ̀lú mi ò ṣe ọ̀gá yìí bó ṣe sọ ṣé o mọ̀ pé peter ti ń tọ́jú ẹ̀ ó ti affect ojú ẹ̀ kan ó dẹ̀ lè máa fi ojú ẹ̀ ríran mọ́ ojú ti fọ́ ẹ wo iye òun ṣẹ̀ṣẹ̀ ń ṣẹlẹ̀ náà òun ṣẹ̀ṣẹ̀ ń ṣẹlẹ̀ ìyá tó lòun kọ́mọ nìyẹn ọ́fíìsà ẹ̀dẹ̀ ló ń fìyẹn lẹ̀. oh my god. ọ́fíìsà ẹ ah. sà. ẹ arrange bó ṣe máa fi pẹ̀lú mi. ok sir. ara ẹ sà àbọ̀ abalọ̀ rẹ̀. wọlé dá mi orí mi àpèrè àṣàkà ìlẹ̀kẹ̀ àsìnìmádẹ́yìn kí ni mo ṣe kọ́lọ̀ má má jẹ́ kọ́mọ ìfìrònú parẹ́ sí mi lọ́rùn bí rònú bá pọ̀ lápọ̀ jù ó máa mú ọkọ mi tì ní gbogbo ọ̀rọ̀ ẹ̀ wá ń já sí egbòrin ọ̀tẹ̀ bá a ṣe ń pàkan nìkan rú kí la ṣe tó fi jẹ́ pé àjálù àjálù ṣá. Ah, nígbà tí ó ń ṣe mí nìkan ni mo wà nílé ayé ló máa ṣàánú mi o màmá jẹ́ ìṣòrí burúkú tó ti wá bá débi tó fẹ́ gbé májèlé jẹ tó fẹ́ poison ààrẹ ṣàánú mi ọlọ́run má jẹ́ kó pẹ́ má jẹ́ kó gé tí n fi rọ́nà àbáyọ ọ̀rọ̀ ọmọ mi o báyé mi ṣe ń lọ. Kasali. Kasali. Kasali. Ah! Ah, ma. Ṣé tí ń dùn ẹ̀yìn? Kí ni nǹkan tó ń ṣe nílẹ̀? Ah, mo à ń ṣe nǹkan ni mà. Ẹ ṣe nǹkan yín. Bẹ́ẹ̀ nìkan mò ń ṣe nǹkan mò ń tún ilé ẹ̀ ṣe. Kasali, mo ń fi ẹjọ́ ara ẹ̀ sùn ẹ̀ o. Mo ń fi ẹjọ́ ara ẹ̀ sùn ẹ̀ o ṣé mo pọ́ sí dìgbà gbogbo ẹ̀. ah madam kò rí bẹ́ẹ̀. ẹlẹ́dàá ẹni kò bẹ̀ ṣé orí ọjọ́kọjọ́ tí nǹkan kan bá mí sínú lé ṣé ń gbọ́ mi ọjọ́kọjọ́ tí n bá wà nǹkan tì nínú compound àbí nínú yàrá mi lókè wò máa make sure pé ó ṣe ẹ̀wọ̀n bẹ́ẹ̀ ni mo sọ fún ẹ. àmà ẹ̀wọ̀n bó ẹ̀wọ̀n gbọ́dọ̀ fìtì irú wa yìí torí àtiwọ àtàwọn wèrè àtàwọn gbogbo àsínwé ará àdúgbò yìí tó máa ń kọ́ wọnú ilé mi tí mi ò bá ti sí nílé yẹn ìwọ ló máa fọwọ́ ìkó ṣó ti gbọ́ àwọn tó kàn fẹ́ bà mí ló kọjá fẹ́ lé mi kó bíbí inú wo dùn bí ṣe ń ṣiṣẹ́ bíbí. èyí tí wọ́n fún ara ẹ̀ tó ń ṣe lójú mi kọ́ ẹ ó máa wà nù lébẹ̀ yẹn á máa pè é pè é àní mọbi tó yà sí ṣọ́ṣẹ́ pè fún ẹni kí ló ń wá kiri ẹ ayé ò balẹ̀ má bẹ ẹlẹ́dẹ̀ ni kò bẹ̀ má sọ fún pé kí n má bínú àwọn wèrè ẹgbẹ́ ìná tuntun dé yìí ó ti yè dáwọn máa gbọ́rọ̀ lẹ́nu mi lẹ́yìn. ọ̀rọ̀ kò ti wọn atúnlé àwọn alákòóbá wọn kàn fẹ́ gbà jẹ wọn fẹ́ gbà jẹ ní ẹ ṣé wọ́n ṣe nìyẹn àwọn aláburú wọn tó tẹ̀lé mi lákòókò ní. Fọlárin ah, ah, báwo ni? kí ló dé tó wá pẹ́ mo ti pe nọ́mbà kò jẹ́ jù ó dẹ̀ mọ̀ pọ́n ní tètè débẹ̀ yẹn anyways èmi ti fẹ́ máa lọ because money ní láti kọ́kọ́ bank Money ní àwọn cash deposit kan tí mo fẹ́ ṣe láàárọ̀ ẹ̀ kó tó di pé bank close but eléyìí tó ti dé nsìn àdàkà kọ́kọ́ lọ síbi ọ̀rọ̀ tíṣẹ́ tiẹ̀ náà tàbádẹ́ kúrò níbi ká gbàgbé yà sí bank. má bínú wọ́n sọ pé bínú ṣe rí lóbi máa yàn ẹni ẹ̀gún bá dẹ̀gún lẹ́sẹ̀ ló máa ń sálàkàlàkà tó lábẹ́ lọ kan ló jẹ́ kí n ti máa bọ̀ nìyẹn. anyways no problem o ti dé nsìn jà lọ sórí ìwọ gbogbo nǹkan tí mo bẹ́ẹ̀ sọ tó bá wù ẹ́ kó má gbọ́ tí má tuntun kúrò lẹ́kọ̀ọ́ ṣí géètì mi ọlọ́run má jẹ́ kí. <laughs> ẹ gbọ́fọ́lá ni ẹ jẹ́ bá ń bẹ madam ẹ kàn bá mi bẹ̀ wọ́n ni. madam madam ó ti tán náà nù kí láà fi ra wá sí. ṣé kí ẹ ti fún mi ilé òṣì ló máa ma fẹ́ ọ̀tọ̀ ni wọ́n tá máa ní kó ṣe ọ̀tọ̀ lè tó máa ṣe alára pa. lọ́wọ́ madam. táyé èèyàn kan bàjẹ́ bíi fáǹsì liverpool òpònà ọkùnrin ó torí owó sọ̀rọ̀ ẹ̀ dẹ́rù mi sọ̀rọ̀ ẹ̀ di dírẹ́fà alátẹnujẹ ọkùnrin rárá kò gbé ẹmọ níṣẹ́ yóò. ẹ lọ́rọ̀ mi báwo ni o ṣe gan mo dúpẹ́ thank you so much ẹ ó kọ́dà èmi àti ìlàjọ wà báyìí o ṣe gan ọ̀rọ̀ ẹ̀ má tún máa pè é ṣùgbọ́n kò ní nice day. ó máa ṣe gan mo dúpẹ́ lọ́wọ́ mo dúpẹ́ lọ́wọ́ ẹ̀ ṣé pé mi náà àdẹni tó níṣẹ́. àdúpẹ́ rẹ ni and moreover ìwọ kan tí máa sọ fún ẹ ni wípé kó wà kẹfù má bójú mi jẹ nǹkan tó lọ ṣe òun ni kò lọ ṣe bó ṣe ń ṣe náà ni kò ṣe máa ṣe má yíwọ ẹ padà ṣó ti bọ anyways mo trust ẹ náà mo mọ pé ọmọ jẹ́jẹ́ ni ẹ o ò ní misbehave. Hmm? wọn náà mọ̀ pé mo jíjẹ ní mi ọlọ́wọ́ akọ́ mi mọ̀ ṣe màá dẹ̀ ní ìṣẹ́kù mo ojú ẹ̀jẹ̀ mẹ́rin. Fọlárin ìbọn. bọ́sílẹ̀ jẹ́ kí ló fọ orí ẹ̀ dànù. yeah. ṣé bí olórí burúkú yẹn ṣe máa gbé mọ́tò ẹ lọ ni. ó sún mi o torí mi ò rí rí eléyìí rí nǹkan ẹyọkan náà ló ń tẹnu mọ́ ó lóun ò mọ bí mọ́tò ṣe rìn àfi bẹ́ẹ̀ pé mi ò gbọ́rú ẹ̀ rí odidi mọ́tò láì ṣàbẹ́rẹ́. lọ́lá ṣe mọ̀ pé the first day tó ti introduce bọ̀bọ̀ yẹn sí mi ni mo ti mọ̀ pé olórí burúkú ni bọ̀bọ̀ yẹn. ìyẹn kò ń ṣe bẹ́ẹ̀ kò ń ṣe bẹ́ẹ̀ èmi ò mọ̀ pé wọ́n èèyàn bẹ́ẹ̀ yẹn ni bẹ́ẹ̀mi àti ẹ ṣe mọ́ra ló jẹ́ kí n rò wípé èèyàn gidi ni èmi mọ̀ pé ṣe ló fi ìwà pamọ́ tó tó tó tó pretend fún mi ṣé bí mọ́tò mi ṣe máa lọ lélẹ́yìí. kí ló máa wá ṣe báyìí. mi ò mọ nǹkan tí mo fẹ́ ṣe ó ti ẹ̀ dàbẹ̀ ipo tó wà ní ìjà kése òun ló ń pè mí. hello sir um, dada mo wà ẹ eh, ẹ ti rí mọ́tò níbo ọ̀dà ọ̀dà mo ń bọ̀ nsìnsìn máa kàn yín lára nsìn ẹ ṣe gan mo ń bọ̀ ẹ ṣe wọ́n mọ̀ rántí mọ́tò mi. Kasari báwo. ẹ rẹ pẹ̀lẹ́ ẹ máa wọlé bọ. kí o ṣe láyé wíjà rẹ yín bo ní lọ ìjọwọ ìgbà tó rí mọ́tò gbà tó rówó gbà ń jọ wọlé kọ pọ̀ ga tèmi bí tí ti ń jẹun nù. Kasali. kí ni. bọ́sì ibi jẹ́ iṣẹ́ jẹ́. iṣẹ́ àdúgbò gbá rẹ̀ ṣẹ́yọ́ tó máa kó gbọ̀n kó gbọ̀n kan sí kíní. wọ́n bàtà rẹ̀ gan náà kò síbi tó yẹ lè kó gbọ̀n sí lè kó gbọ̀n sínú bàtà báyìí ó lè wọ́n bàtà. kíní kan gbẹ̀gẹ́ngo náà kó gbọ́n síbi irun gbọ̀n ilé náà ní irun gbọ̀n má lọ. mo lè má lọ. lè má lọ. ẹ ẹ wọ́n padà wá. padà wá padà wá. ó ní lọ ìwé kí lélẹ́yìn sọ kó gbọ́n sí bẹ́ẹ̀. Àṣàlẹ̀ at least àtàbáràn yàn níṣẹ́ irú yẹn máa fi tọmọ jẹ́ ni láàrin mi àti ẹ. dáadáa olè olè náà yọ ọkùn olè máa wọlé lọ wá tí o bá sì wọlé tí n bá gbọ́ pa o bá wá bẹ́ẹ̀ òun iná ológun tó kú dànù wọ́n wọlé lọ <laughs> ó ṣe kó ṣe pọ̀ gá mi <laughs> èmi jogún dáadáa ó ti mọ̀ pé yàrá méjèèjì wọn lè dá wọn sì dáhùn kúbẹ́ kúbẹ́ kúbẹ́ kúbẹ́ o olè méjì pàdé ara wọn olè àtọ́lẹ́. lọ́lá john torí ọlọ́run mi ò mọ kankan nípa ọ̀rọ̀ yìí ẹlẹ́dàá ẹ̀dẹ́ rí mi pé mi ò mọ anything nípa ẹ̀. fọlárun mi ni kò dìde ṣé bí mo ní kò dìde ńlẹ̀ ewu ní gbogbo ẹ̀bẹ̀ tó ń bẹ mi. dìde dìde kò jókòó ah tó fẹ́ sọ mí lẹ́nu. Eh, ṣé ìwọ rí wípé ọ̀rọ̀ ẹ̀ yìí kò ń ṣe ojú lásán ṣá àbí èmi kété jìsàn fi ọlá kété jìsàn fi ṣé kété nìkan ló wà lófin ni ìwọ lẹ́yìn ìwọ lọ́la bí ẹ̀kún àpò kọjẹ kí ló dé. òun náà ló jẹ́ kí n wá báyìí mo mọ̀ pé ẹnìkan wà níkọ̀kọ̀ tó ń fìdí àìmọ̀ jíjẹ mi mi ò mọ ẹni náà tó ń fi àwọ̀ mi ṣiṣẹ́ burúkú jọ̀ọ́ nítorí ọlọ́run ẹ̀p tó bá mọ̀ kò lè ṣe fún mi kọ́rọ̀ mi máa dà gẹ́gẹ́ bí ẹja tó rọ́lùwọ̀ tó sọ pé òun ò ṣe rẹ pa ó dìgbà tó bá dénú kó pátá kó tó gbà pópó ọ̀run lòun ṣé ó dìgbà tó bá tó nà mí pa níbi kán máa nà yàn lójoojúmọ́ yìí jọ nítorí ọlọ́run. dìde dìde dìde dìde ah ṣé bí mo ní kò dìde jókòó ah. ẹ ẹ ṣọwọ́ rẹ̀ tọ́wọ́ bá rí báyìí ó máa níbi tá a máa gbé gbà àwọn àgbàlagbà ló ní ibi tí múnimúni wà ibẹ̀ náà ní gbanigbani wà ṣóyè ẹ tí ìwọ bá ní mind kí n pe àfáà tó ń pè fún ẹ ká tiẹ̀ fi lògùn àbí wọ́n ní tọ́wọ́ bá dojú rú báyìí àwọn àgbàlagbà náà la máa ké pè. ẹ jẹ́ ká máa lọ́ọ̀sì tètè wọlé kó gbé báàgì ká ètè máa lọ́ọ̀sì. àlè lọ́ọ̀sì sì máa kọ́ pé àwọn náà máa fún wa táyì táyì. kì í bóyá kò tètè pé wọ́n sìn bóyá wọ́n tẹ̀lé bá mi rí nǹkan wá sí i. Assalamu alaikum. ajé alọ́lá báwo ni nǹkan báwo ni iṣẹ́ àá ẹran ti wá lónìí ṣé ò sí láburú dé <laughs> mi ò bínú gbà tó ti ẹ ti fọlọ́n bẹ̀ mí kí mo fẹ́ bínú ṣe mi ò bínú o mi ò bínú báwo ni ẹ. Eh, inshallah mo wà ní lọ́la ṣé ò sí láburú ooo ò fẹ́ mẹ́yẹ̀ kan wá rí mi ọ̀dà ọ̀dà ọ̀dà ọ̀dà kò sí ọ̀nà mo wà ní lọ́la ọlọ́run ò jà jù ọ̀la lọ inshallah àmọ́ hmm, wà ní lé inshallah. kúlé màmí. káàbọ̀ kọ́ ẹ. kí ló ṣe yín? mọ́ni ìní ẹkún ọlá ìrònú tí ìrònú bá ti pọ̀ jù lára ó máa ń ba àgọ́ ara jẹ́ ni mọ́ni má sunkún mọ́ ẹ jọ̀ọ́ má sunkún mọ́. ó ní mò ń sunkún mò ń ronú kí n má sunkún mọ́ kí n tẹ̀ má ronú mọ́ ikú ló ti mọ́kàn mi lọ ẹrù èèyàn méjì ti di tẹnìkan ọkọ mi ò bá mi ṣàdéhùn tó ṣe fún mi ikú dẹ̀ wọlé mọ́kọ mi lọ wọ́n ní kí n máa sunkún. Mami, lóòótọ́ ni pé tí kú bá wọlé ọlá, máa ń sọ ilé ọlá dahoro ni. Ó dẹ̀ máa ń bọ̀ dẹ̀dẹ̀ tó lù jẹ́ ni. Lóòótọ́ la nífẹ̀ẹ́ dádì, ṣùgbọ́n náà fẹ́ dádì jù wá lọ. Mo wá fẹ́ jẹ́ kẹ́ máa rántí kinní kan pé ọlọ́run ti fi mí ṣe múra ẹnì kejì fún yín àdúrà ni kẹ́ máa ṣe fún mi kí n dúró dìgbà fún yín kí n lè gbọ́n ṣẹ́gbọ́n ìyàrá kúrò lára yín. lágbára ọlọ́run ó dẹ̀ máa dúró dìgbà lójú ẹ̀mí mi lójú ẹ̀mí mi wàá jẹ́yàn bẹ́ẹ̀ ló máa rí. àmì àmì àmì lágbára ọlọ́run ikú wa ní gbà yín lọ́wọ́ mi. àti wọn náà. iṣu ọmọdé jìnnà fún yín jẹ. àti wọn náà ṣe ṣe máa wọlé. Hello? Hello? Hello, mommy. Hello. Hello. Ẹ jọ̀ọ́ ẹ má bínú mi gbọ́ ohùn yín ni. Hello. Hello ẹ jọ̀ọ́ mo ti gbọ́ ohùn yín sí. Ẹ èmi náà ni ìyá Bísí náà ló ń sọ̀rọ̀ ọ̀rẹ́ Bísí ni mà láti skul Bísí mọ́mí ẹjọ́ ẹ tètè máa bọ̀ ẹ wo àti rush Bísí lọ sí hospital. ah Bísí lọ hospital ẹ jọ kí ló ṣe. àwọn guys kan ló fi tipátipá bá sùn mọ́mí ó wà very brutal ẹ tètè máa bọ̀. Ah, mo dárùn hospital bo. ẹ wo hospital yẹn kò jìnnà síbi skul kẹ́ ẹ pé nọ́mbà mi tẹ́ bá ti dé ṣe gbọ́ yes mọ́mí. mò ń bọ̀ ń sìn mò ń bọ̀ ń ẹ ṣe ah hospital kẹ̀bí sí ah ayé mi o. Ah, kí Solomon ti ń bọ̀ irú kí lẹ́nu báyìí. Why are people so mean? Why are people so ah! wicked? Mo dẹ̀ ah, sọ̀rọ̀. Mo dẹ̀ sọ̀rọ̀. Ọmọ yẹn ó ti wá too innocent for all this mess. ó sọ fún mi ní wàá dirú wàá dìgbà èmi ò mọ̀ pé ó ń tọ̀ mí ni ìwọ̀ pé ó ń tọ̀ mí ni ah! olówó ọmọ òpó múlẹ́rọ́ ọmọ òpó rọ́ṣọ́ òpó gbàjá ọmọ alárílé wá ọkọ mi ah, ọkọ mi ò dẹ̀ sùn ìlú dé pápẹ́pẹ́ lòní ẹ lọ́wọ́ tó gbà á ó ṣàṣùpìyẹ alábí sì ti wá bá ẹ báyìí ó kèmí nìkan òwúrọ̀ ó gbà ó mo gbà ó. Ah! dẹ̀ gbá o àní fi rú eléyìí àní fi san fún kankan nu yín o ẹ ṣé o ọlọ́run ní ṣe ní tẹ̀lé ń tẹ̀lé o ẹ ṣé mo dúpẹ́ o. so bísí kò fi wá sílẹ̀ ó dẹ̀ lọ bẹ́ẹ̀ yẹn. ìyá ń bìlíìfì ewu bá a ṣe ń bọ̀ mo wo fọ́tò matrix wa mo wo débi báyìí àfi bẹ́ẹ̀ ni pé kí ni ó kàn yà mí lẹ́nu pé àtúntì ah, sọ̀yàn kan nù náà nìyẹn mi ò lè bìlífù pé ó yẹ kí Bísí kú by this time bí ìgbà pé tàbá jọ ń ṣe ẹ̀zá màá máa ṣíwèé fún mi ìyá was the only friend I had she was very dear to my heart. ẹ̀gbọ́n mi ṣé lóye ṣe máa kú nìyẹn. bá a Ah! rí nìyẹn o. Bísí. àní fi rú ẹ̀ ẹ̀ní fi rú ẹ̀ gbà àjẹ́ ní wọ́n kọ̀ọ̀kan ti láàrin yín mọ́ ẹ ṣé o ẹ ṣé mo dúpẹ́ o. kò yẹ kẹ́yìn kan máa sọ.

ọmọ òfin tìrùtìrù ó wá pé ẹlẹ́dàá ẹ̀ ni o tó bá ṣe wípé èmi ni mo bí ẹ lóòótọ́ tí mo dẹ̀jẹ̀ lé ẹ lórí mo wá pé ẹlẹ́dàá ẹ fún àwọn tó ṣe kú pẹ́ tó bá jẹ́yàn lọ́wọ́ àdí ikú ẹ tó fi ẹ́ dá mi lójú lọ́sàn tó sọ mí di àgọ́ alẹ́ bí àdánwò kan bá ti wọlé wọ tí kò jáde kí mi máa wọ bẹ̀ ni bí kò bá ti wọlé báyìí tó ń bọ́dún ẹ̀ kí mi tún máa wọ bẹ̀ ni bàbá bọ́dún kankan tó máa kẹsẹ̀ bọ̀ mí alábísí bẹ́ẹ̀ ni kò rí o bẹ́ẹ̀ wọ́n ní tó kí n balẹ̀ kó tó padà sẹ́nu mọ́ ọlọ́bísí ọlọ́bísí ara mi sí. masha allah la quwwata illa billah bí ọlọ́run ti ṣe fi hàn mí òun nìyẹn ipe a rí i pé ní. bí apẹ ti ṣe àwọn ẹ̀ṣẹ̀ kan sẹ́yìn tó jọmọ́ bí a pé ẹ̀mí èèyàn ti bọ́ máa yín lọ́wọ́. Fọlárìn ó ti pààyàn wí. gbogbo ọ̀rọ̀ tá a fà ń sọ yóò yé mi pààyàn báwo èmi n ò pààyàn rí. Fọlárìn ṣòwì ilé ikú báyìí òun la ti ń jẹ́wọ́ àrùn Fọlárìn ṣòwì á dáa kó o tètè jẹ́wọ́ ọ̀bùn káfa daṣọwọ́ ẹ̀ gbogbo eléyìí tó ń sọ yìí á dáa kó jẹ́wọ́ o ṣé ti gbọ́ káàfà lè mọ nǹkan tó máa bẹ́ẹ̀ ṣe sí. lọ́lá ìwọ ló ń sọ̀rọ̀ báyìí parọ́ kẹ̀ lájú gbogbo tójú mi ti rí yìí màá tún máa parọ́ bí afá kò yé mi ní ẹjọ́ ẹjọ́ kò yé mi. mo fẹ́ kẹ́ lọ́mọ kí nìkan pé òkùnkùn ò ní kùn láyé kó nínú mọ̀ mọ inú ẹ̀ ìbá dáa kẹ́ lọ ronú jinlẹ̀ dáadáa dáadáa torí bíbẹ̀ kọ́ ah, Allahu Akbar ohun burúkú mọ̀ já lohun burúkú ni o. àfà kò yẹ kẹ́yìn náà tún máa sọ̀rọ̀ báyìí. ẹ wo ẹ tí ì rí nǹkan kan wo ní tí ó tún máa ṣẹlẹ̀ máa jù báyẹn lọ. fọlárin adé látọ̀dọ̀ àfà làwọn títí di wákàtí ò rí nǹkan kan sọ sí nǹkan tá a fà sọ jọ nítorí ọlọ́run ṣé gbogbo nǹkan tó ń ṣẹlẹ̀ sí ẹ yìí ṣé o ò fẹ́ kó dáwọ́ dúró ni ṣó dùn mọ́ ẹnu ni o ò dẹ̀ jẹ́wọ́ kí ni nǹkan tó ṣe o ò lè sọ fún mi pé o ò rántí. lọ́lá mi ò sọ pé àfa parọ́ but nǹkan tó kàn ṣì ń jẹ́ ìyàlẹ́nu fún mi ni pé èmi ò pààyàn kankan dó ìgbà tá a fi wà ní school jẹ́ kí n jẹ́wọ́ fún ẹ ìgbà tá a fi wà ní school ẹ mo wà nínú ẹgbẹ́ òkùnkùn. ẹ́ Fọlárìn ó wà ní ẹgbẹ́ òkun. àmọ́ ah! kí ló máa ń ṣe èèyàn ọmọkùnrin ìsìnkú kí ni nǹkan tó máa ń ṣe ní ìwọ̀n náà ìwọ Fọlárìn ẹgbẹ́ òkùnkùn kí ló wá débẹ̀ kí ló sún ẹ̀ sí ó dé sọ wípé ò mọbi tí gbogbo àjálù yìí ti wá. ọlá ló sọ̀rọ̀ báyìí ṣebí tíyàn bá wà ní ọmọdé èèyàn ń mọ nǹkan tíyàn bá ń ṣe ń gbà yẹn náà ṣebí èmi kàn jọ yẹn láti máa fi dáàbò bo ara mi ní skul ni. jọ nítorí Ọlọ́run èrè wo ló wà nínú jàgídíjàgan èrè wo gangan ló fẹ́ gbàbọ̀ nínú ẹgbẹ́ òkùnkùn ìwọ̀wọ̀ ẹgbẹ́ òkùnkùn kò lè máa fi dáàbò bo rẹ̀ ká ló sọ fún ẹ bẹ́ẹ̀ ṣé kò ti wá yẹ lẹ́sẹ̀ ẹlẹ́ báyìí ṣé kò ti yọ ẹ lẹ́sẹ̀ ẹlẹ́ báyìí. ó tọ́ ló sọ mi ò rí kankan bábọ̀ níbẹ̀ bí kò ṣe ìjákulẹ̀ àti òfò àti àdánù ẹ but mi ò pààyàn. ẹ gbogbo àwọn nǹkan burúkú tẹ ti ṣe sọ ṣé o mọ̀ bóyá o ti ṣe mistakenly pààyàn tí wọn kò mọ̀ ni. mi pààyàn but a ṣe àwọn nǹkan tí o ti máa fẹnu sọ but mi ò rò pé mo pààyàn. wọ́n ní tọ́rọ̀ bá pọ́ǹkì tó bá kanlẹ̀ ó máa níbi tá à ń gbà ọ̀dọ̀ àfáà náà la máa padà sí ibẹ̀ la máa padà sí tó máa lọ ṣàlàyé gbogbo eléyìí náà fún wọn. ìyẹn náà ló ń jà mí lẹ́nu ní ọ̀rọ̀ ìjẹ́kọ̀ọ́ yìí tó ń lò pa. kò ṣe ní yíyẹ ń bẹ̀. Ami. Ami. Ami kan ni. Aláyẹn dẹ́rù bà gan. Mo rí ìyá àgbàlagbà kan. Ó ń pọn mi bó ṣe ń pọn mi yẹn ló ń ṣe wàhálà ìgbà tó mi yẹn wá kún nínú kòkò tó pọn sí màmí mo dẹ̀ dúró lọ́ọ̀kan mo ń wo tẹ́lẹ̀ ni bómi yẹn ṣe kún báyìí mo kàn gbé kókò mo wá fọ̀ dànù tómi tómi bí ẹ̀yìn ṣe ń bínú ni mò ń rẹ́rìn nígbà tó yá wá bẹ̀rẹ̀ sí ni gbèmí ṣèpè ìpè yẹn dẹ̀ pọ̀ gan-an hmm. ṣe láàlá yẹn gẹ́nẹ́gẹ́nẹ́ èmi náà ṣe láà aláyẹn ni mò ń lá lọ́wọ́ tó wá jí mi ìyá yẹn wà lórí èké lọ́wọ́ ló fi jí mi. mami aláàpẹrẹ ni ẹ máa jẹ. sórí aláyẹn ilé olùkọ́ àwọn tó ń dúpẹ́ lọ́wọ́ ọlọ́run. nítorí ogun tó lu abá ti fi hàn ní lójú àlá ogun náà ti ṣẹ́kù tó gbére mọ́ láéláé ní báyìí àti di àràbà tó rà mú dòǹgbà rere á wà tọ̀ àwọn tó súnmọ́ ọlọ́run àwọn tí wọ́n ń jí bá ọlọ́run sọ̀rọ̀ tó jẹ́ pé káṣọ jù máa pọ̀ jù ní ìfẹ́ ilé ní àwọn tí wọ́n jọ ń jẹun pẹ̀lú ọlọ́run á wà tọ̀ wọ́n lọ gbogbo nkudu alẹ́ máa tán mọ́ lẹ́sìn lógún bá ṣe. mami ìyá ẹgbẹ́ mi ṣe pé kò ní í ṣe ọlọ́run ti ṣe é owó látijọ́ yìí àmọ́ bí ogun ti ń wá àti dúpẹ́. hello oh o ṣáwa òkè ṣá ẹ ṣe kò sí problem ẹ má wà o. Ọṣọlọlá Ọlọ́run bless ẹ. ẹ kò sí problem Tuesday náà ni mi ò change date. <laughs> thank you. Fọlárìn náà wà nǹkan by. Uh, ah, okay. Eh, no problem, I'll just share phone. All right, have a nice day. Bye. All right, dearie, God bless you. Thank you. Mami, ọkọ ọjọ́ tí mo sọ fún yín pé mo wá alone. ẹ lóhùn tí ìṣẹ̀lẹ̀ fi ṣẹlẹ̀. Ọmọbìnrin tí mo ṣàlàyé fún yín my ó hẹ̀wọ̀n mi. ṣe sí sọ fún mi kémi náà kì í kí n dúpẹ́ lọ́wọ́ orí ló ṣe mí náà. mi mọ̀ pé máa fẹ́ kí i àti pé owó pọ̀ lórí aago yìí. ó bá sọ fún mi bó tẹ̀ ju ní two hundred kára kí n fi kì í náà nìkan méjì kan létí aṣọ. lọ́la mo ti sọ fún ewu pé o kò ṣe tiẹ̀ fọlọ́run ni. Ah, kí la fẹ́ ṣe wọn lójú ló ń rojú ṣàánú ó wà mọ nǹkan tó tiẹ̀ tú mi jù bẹ́ẹ̀ ni pé ṣó wípé mo fọlá rìn rìn lóòótọ́ ah òun àti Fọlárìn wọ́n jọ lọ the same university ni as in wọ́n jọ wà ní court kan náà ni they are like five and six gbogbo childhood wọn wọ́n jọ wà pọ̀ ní tán fi dàgbà a jẹ́ pé gbogbo ẹ̀ṣẹ̀ tí wọ́n ṣẹ̀ yẹn wọ́n jọ ṣẹ̀ papọ̀ ni. same thing because gbogbo nǹkan tí Fọlárìn sọ fún mi pátápátá same story lòun náà sọ fún mi like ó wà so same the same thing ni àwọn méjèèjì. lọ́lá kí ló wá fẹ́ ṣe báyìí. nǹkan tí mo fi wò pé mi ò ní choice àfi kí n help ọ náà nìyẹn so mo dẹ̀ ti ní tó bá di tuesday pé àtòun àti fọlárìn màá mú wọn lọ sọ́dọ̀ àfà. tuesday ó gbàgbé ibi táwọn lọ tuesday. ooo oh, ah. ah, ah, ó tọ́ màá ní ok in that case ọmọ nǹkan tí mo ṣe since pé fọlárìn tí mo lọ àfà tẹ̀lé mo máa ní kó wọn àti fọlárìn máa lọ síbẹ̀ táwọn bá ṣe tán níbi tá à ń lọ àájọ ìwọ̀n bẹ́ẹ̀ ẹ ṣàgbọ́ tí mo béèrè fọlárin kan lọ́wọ́ ẹ̀ ń sìn ẹ rántí fọlárin ọ̀rẹ́ mi tájọ lọ skul tájọ ṣe kékeré. fọlárin tó máa ń wọ ẹ wálé báyìí tó máa ń léwé òòrùn bọ́sùtọ́ léwé gbalé lọ. ẹ rántí gbogbo ìwà pálẹ̀ tí màá ti fọlárin jọ fọlárin yẹn gangan mo ń béèrè lọ́wọ́ lọ́la ẹ̀ ń sìn àṣé wọ́n wọn rí. kẹwàá aráyé ṣe rí pómi lè yàn á ń ṣàn kiri ni. bẹ́ẹ̀ni èyí tó wàá tóbi jù náà rẹ ni pé ìgbà tí mo ṣàlàyé fún ó ní àwọn nǹkan tó ń ṣe mí yẹn pé ó ń ṣe Fọlárin náà ó ní ṣùgbọ́n òun ló ràn lọ́wọ́ òun náà ni máa ràn mọ nǹkan àwa làwa ń wá nǹkan o bó bá ti retí ẹ̀ díẹ̀ lọ́la tí ó pè ẹ́ ìyá pé o mo ní kọ́ méjì kan lọ́wọ́ tó máa lọ fi káàdì kó pé o. lọ síbi òkun tóbi mi mo ta owó kan sínú kìnìún kó dùn kó mu lọ fúnra tó bá fẹ́ jẹ. Hey, Bisi. Bisi. Bow. No best sorrow there, Shiva. I said I'm okay. Bisi, I look. Came on telling me campus, at your campus, master me Doesn't mean I don't see women. It's just because I like you and I can take care of you. whatever come on, you can be rest assured. Pé on campus àti off campus kò sẹ́ni tó máa lè rí ẹ̀fín. Ìyẹn tó bá ń fẹ́ mi ó ṣú ọ̀bàjẹ́ ọ nàmbà wà bàbá o. excuse me ó mà ṣe o wọ́n ní kóhun tó wù ní jáde ohun tó dá ń yọjú jọ nítorí ọlọ́run tó bá dá tí ò bá wù ní nǹkan. wàá jẹ́ kí nǹkan tó dá wú ẹ náà ni. jọ nítorí ọlọ́run pẹ̀lú mi ọkí náà ń pè ẹ́ bí gbogbo ọgbà ìtẹ̀ ṣe wá tó mú wá wò mí rẹ́ni tí mo fẹ́ fẹ́ jọ ṣé irú ẹ irú ẹ ni màá sọ pé mo fẹ́ fẹ́. kí ló ṣe mí. ó mọ nǹkan tó ṣe ṣọkùnrin nìwọ yìí. èmi. ẹ ṣí ọkùnrin nìwọ yìí dá mi lóhùn. Nonsense. Bell of the same feathers. Did you just... Excuse me. Hey, feel it, feel Back there. Come on, let's... Yeah, yeah. If you if you if you say eh, all year dànù, I just kill the air. O fẹ́ pariwo àbí? No no no. Ọmọ mi ta mú ẹ wáyé. Ẹnì kan kò lè gbọ́ ẹ. Tẹ̀ bá pariwo náà so wọ́n lè jẹ́ tó báyìí. mo ṣe báyìí fún mi. sórí ẹja mi ni ayé kí ni ẹ tọrọ pé ọfà síbẹ̀ gold èmi adébẹ̀rẹ̀. Ah, pẹ̀lú mi please hmm. ẹjọ́ torí ọlẹ́ mo ṣe báyìí fún mi. Ah, má má nọ má ah, nọ èyàn máa ṣàpọ̀lẹ̀ fọmọ tó bá fẹ́ ṣá a máa ṣá. pẹ̀lú mi jọ́ torí ọlẹ́. orí ẹ̀ dáa mo fẹ́ kí n la orí ẹ̀ mọ́ gírí wàá sọ lẹ́ẹ̀mú dodo wàá mú olókùnkùn dodo. èmi ti bàjẹ́. because because because I talk to you and ọkọ òun ṣe bíi pé ọlọ́run wà lẹ́yìn ẹ̀ i'm gonna do it i do do do it don't do it. ah Pelumi ah! please don't do it. Yeah. Ah, go that, go that, go that. Pelumi please. See, this ah! is ada kora fún wa ní wa àbí ah! n yá kọ́lá ṣe tọ́kọ̀ lè rò lọ́rùn mú kọ́ ọ́ Pelumi please. mo nílò màmí mọ́kẹ́. ọmọ wa o ọdẹ ní ẹni ṣó o fi kì í ṣe ni. gbogbo náà. kí ló ṣe fún. kí ló ṣe fún báwo nǹkan tá a jọ ṣe náà nìyẹn. ó yẹ dàbí mo ah, ní gbogbo kí ni ah. mo mọ̀ láì jẹ̀jẹ̀ wọ̀ ọ̀jọ̀ ìmáyé ọ̀tẹ̀ lẹ́nu subhanallah Allah akbar so adúrò nǹkan tó tó báyìí lẹ ṣe lẹ wá ń sọ yìí pé ìjìyà ìmọ̀dí ni ìjìyà ẹ̀ṣẹ̀ tẹ̀ ń jẹ láìmọ̀ pé iṣẹ́ ń tẹ́ fọwọ́ ara yín ṣe ni ìjìyà ń tẹ̀ ń jẹ ìyàlé lórí ìwà tẹ́ wù yí ó burú púpọ̀ ó burú púpọ̀ láfọ̀ olórin fi ni ya farihan fil ma'asi inda shahawatiha amma alimta bi anna shahida allahu ṣé ẹ ti gbàgbé ni in kunta nasiyaha lam yansaha Allahu gbogbo ẹ̀ṣẹ̀ tẹ́ ẹ ti ṣẹ̀ sẹ́yìn tipẹ́tipẹ́ tipẹ́tipẹ́ tipẹ́tipẹ́ kutibat wọ́n ti kọ́ in kunta nasiyaha lam yansaha Allahu bẹ́ẹ̀ bá rògbẹ́ ti gbàgbé ọlọ́run ò gbàgbé ẹ̀yin ti su ẹ ti gbàgbé ẹ ti gbàgbé ṣùgbọ́n àwọn tó kó wọn ò lè gbàgbé láyé láyé láyé láyé torí ìjìyà tẹ̀ ń jìyà yìí ìṣe ọ̀bùọ̀ ara yẹn méjèèjì yìí ni torí alukurani ni faman ya'mal mithqala dharratin khayran yara ẹni tó bá ṣe rí yóò rí rere waman ya'mal mithqala sharratin sharran yara bada ista'adha wal basmala gbogbo ẹni tó bá ṣe bí yìí ń tójú wọn máa rí gan nìkan tẹ̀ ń rí yẹn. ẹjọ kí la máa ṣe ń sìn nǹkan tá a ṣe wà torí afọ olórin ti sọ pé. tubuya abuna adama antale yawma fi mali istaghfirullah inna gafirallahu. so tó kù tá a ṣe ni pé ẹ lọ túbá ni ẹ lọ wá foríjì lọ́dọ̀ àwọn tẹ́ ẹ ṣẹ̀ṣẹ̀ yìí sí lọ́dọ̀ lẹ́yìn méjèèjì ẹ wá foríjì wọn ẹ wá yọ́nú wọn bẹ́ẹ̀ bá ti ṣe léyìí àá èmi náà nígbàgbọ́ pé ọlọ́run ọba aláforíjì ni yóò forí ẹ̀jìn yìí yóò forí ẹ̀jìn yìí. but afa ṣé ẹ rò pé kí lèyìn máa ṣe ṣe báyìí ká lọ síbẹ̀ yẹn ká lọ sọ fún wọn pé àwa la pa ọmọ wọn àbí. broda fọlárìn tẹ́ bá ti rò pé ẹ bá lè ṣe àjẹ́ yí pé ẹ ṣe tá àti bọ́ńbẹ́ nìyẹn o. Ah. kẹ máa wàá bá báyìí lọ. Ọlọ́run. Hello. Hello mọ́mì Bísí. Hello ṣé ń gbọ́ mi? Àwọn kan wà lọ́dọ̀ mi báyìí báyìí wọ́n ń bẹ̀ mí gidigidi gan wọ́n láwọn làwọn pa Bísí. Ẹ̀ẹ́n à èmi náà máa ti pọlọ́pàá. Ẹ̀ẹ́ ẹ̀ èmi máa ti gbà fọlọ́run mo ti gbà fọlọ́run o mo ti fi wọ́n lẹ̀ fọlọ́run èmi mọ̀ pọ́lọ́run ló máa ṣèdájọ́ láàrin èmi àti mi. èmi náà máa ti pọlọ́pàá. wọ́n bẹ̀ mí dọ̀tún la mẹ́wàá kò lè jọ lábísí mi padà. ó dáa ó dáa káfíjálẹ̀ fọlọ́run jà ó dáa. ẹ ṣé ẹ ṣé mo dúpẹ́ ó dáa ẹ ṣe ó dàbọ̀ ẹ máa yá ṣe ẹ káàbọ̀ báwo ni gan. Ah. báwo wá ní ibi tí ẹ lọ. àfà wọn padà dájọ́ wọn náà ni wọn fún ìkọ̀ọ̀kan wọn ẹ̀wọ̀n twenty five years. Allah Akbar ẹ̀wọ̀n twenty five years ó tún sẹ́pẹ́rẹ́ bá mi ìgbà tó yẹ pé twenty years ìgbà mìíràn náà wọ́n fi lò ó tán. iṣẹ́ ọwọ́ wọn ni wọ́n jẹ ni bẹ́ẹ̀ bá ṣe aburú dandan ni kó gbẹ̀san aburú. èèyàn mú àfa ìgbà tẹ padà mọ̀ wípé ibi tó máa padà já sí lélẹ̀ kí wàá lóde tẹ fi ní pé kán lọ túbà kán lọ bẹ̀ẹ̀ bẹ̀ẹ̀ lọ́dọ̀ àwọn tó ń ṣe tó ó dá mi lójú wípé tí wọn ò bá lọ síbẹ̀ yẹn wọn ò ní rẹ́wọ̀n yìí. Hmm, ẹ mọ̀ pé ẹ̀sìn ọ̀bẹ ti béèrè ni tó yẹ kí n sọ pé kán lọ ni pé ọlọ́run ọba ò fẹ́ ká ṣàbòsí fúnra wa ẹ̀ṣẹ̀ tá a bá ṣe ọlọ́run ọlọ́run rẹ́dí àti fèrè ẹ̀jìn wa tá a bá tọrọ àforíjì ẹ̀ṣẹ̀ àmọ́ èyí tá a bá ṣe ẹ̀dá ara wa àfi ká lọ sọ́dọ̀ ẹ̀dá náà ká gba tútúbá ká wá tútúbá lọ sọ́dọ̀ ẹni náà torí kàmá tùdínú tùdánú wákàmá táàmà tó jìzà gbogbo ntẹ́dá bá ṣe láyé yóò gbẹ̀san rẹ̀ tó ẹ̀san déédéé iṣẹ́ aburú tán ṣe òun ni wọ́n gbà ní kódà bí òbá tún sí ti gbígbàdúrà àtàìsùn lóru àti gbogbo àwọn ẹran nǹkan kan tá a tún pa ní náà ìjìyà ẹ̀ṣẹ̀ wọn kò bá tún jù bá ní lọ o. kódà ibi tó lágbára dé bí òbá síta dúrà ń bẹ ó yẹ kí wọ́n dá ẹjọ́ òkú fún wọn ni àbí ká sì ràn wọn lẹ́wọ̀n gbé e. torí ẹni bá pààyàn gbogbo ayé la mọ̀ dájọ́ nílùú pé dandan ká pa àmọ́ torí ìsádi ọlọ́run ìwà àforíjì lọ́dọ̀ ọlọ́run tá a sì ti ní ká lọ yọjú ni ó dá mi lójú pé pẹ̀lú bẹ́ẹ̀ sì yọjú ni wọn ó rí ọ̀nà ọlọ́run ó sì tún rí ọ̀nà ọ̀dọ̀ àwọn tá a ti lọ wá àforíjì kọ́lọ́n kò fèrè ẹ̀ṣẹ̀ gbogbo àjò wa báwọn náà ti lọ ni kọ́lọ́n kò bá wa sọ wọn dé dáadáa kọ́lọ́n kò bá wa gba gbogbo abú bẹ́ẹ̀ àtàwọn tó máa wà abú bẹ́ẹ̀ kọ́lọ́n kò bá wa gbà kó lọ́wọ́ wọn alibarikọ́lá àná mahama. gbàmílò twenty five years ń pè ọlọ́run kò sànù àwa nànú ayé gbogbo àti ẹ̀ṣẹ̀ ìjìyà ìmọ̀dí ni àtẹ̀yìntẹ̀ yẹn máa di rẹ̀ náà ni ọlọ́mọ fi yà kankan jẹ wá bẹ́ẹ̀ ọ̀là rabbana salamna anfusana wa in lam taghfir lana wa tarhamna lanakunanna minal khasirin Allahumma salli ala Muhammadin salatan tunajjina biha min jami'il kílódé tílé ayé kún fún iṣẹ́ ibi kílódé tílé ayé kún fún ìwà ìkà yìí kílódé ilé ayé kún fún ìṣe ibi. ayẹlẹ o ayẹlẹ o ayẹlẹ o ayẹlẹ ẹni torí kò yọ láyé ikú tó ń kojú gba ẹni òwe ló ń pa fún ni. yéyé ikú tó ń kojú gba ẹni òwe ló ń pa ni igi gogoro máa gún mi lójú àtòkèrè ló yẹ ká ti mú ẹ̀yin àgbà ẹ fúnra.